até olha غفور إن أكرمكم عند الله أتقاكم tó ń jẹ́ àyè tó máa fẹ́. Kọ́nà wà láàmàká wọ́n fẹ́ òsì láàyè. Àlímà máa kánà. Ọmọ ogun tí ń bẹ wà máa ń sáyà fún òun àti gbogbo tí ó tún máa bẹ ọlọ́run bá ti mọ gbogbo ẹ̀. Wà àlímà máa láàyè kúrò. Ọmọ tí ò ní sí. Wọ́n lọ́kànà kí màkánà ẹ̀kú. Àti ìbéèrè tó tọ́lọ́ ti ilẹ̀ báwo ló ti wà báwo ló ti rí báwo ló ti ilẹ̀ báwo ló ṣe lúbẹ ọ̀rọ̀ kọjá ọlọ́run ọlọ́run kọjá báyìí èyí tí ò bá sì sí ìlú kọ ما ليس بوجود فلا اسم له. Ẹni tí ò bá kìí lóókọ ẹni tó bá wà ní lóókọ. ó tí ò bá sí kìí lóókọ tó bá wà ní máa lóókọ. yóò ti wà á ti kọ́dà lóde ẹni tí ò bá sí lọ́dọ̀ elédè kankan àní lókun àní lóókọ fún wọn yàwọ orúkọ yá fún mi láti gómìnà láti rí báwọn yẹn máa. ọlọ́run á bẹ́ẹ̀ yẹn. gẹ́gẹ́ bó ti sọ fún wa nínú alkùránì wípé ìtọ́ àwọn púpẹ̀lẹ̀ mẹ́láìkà inú ìjá ìlú fẹ́ àrọ̀gbẹ̀fà ní ìsìnàjá ni وإذ ربك للملائكة إني جاعل في الأرض خليقة قالوا أتجعل فيها من يفسد فيها ويسبق الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلم وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليقا قالوا أتجعل فيها من يفسد فيها ويسبق الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم sì gbàgbọ́ agbọ́ ọlọ́run ọba nìgbọ́ gbígbó ń bẹ òun ló rán àwọn àgbẹ̀bí rẹ̀ iṣẹ́ òun ló wá ń sọ ìpìlẹ̀ ẹ̀dá fún wa káàsì ń bẹ òun tó dẹ́dá ní lónìí òun ló nílẹ̀ tó ti ń ẹ̀dá òun tó sì rùn ó kù ó nínú مسدد عرضكم كنزا مخفيا فأحببت أن أعرف فخلقت الخلق فإني أعرفون حديث القدسي كنت كنزا مخفيا اللهم صل النبي صلى الله عليه وسلم كنت كنزا مخفيا وجهت treasury kò pamọ́. lọ́mọ owó rẹ̀. ìtàn ò mọ́ kò tiẹ̀ sí èèyàn bí atọ́lẹ̀ mọ́. àfa alábàbútú wà ní ọ̀rọ̀ fa. ọwọ́ afẹ́ kí mọ̀ ní ewu bẹ̀. ọ̀hà lápẹ́tò lè fa lùkọ̀. ọwọ́ abẹ́rẹ́ sí dá fàbí àrọ̀ kú ni. pẹ̀lú àwọn kan jáde náà ẹ lè fi mọ̀ ní ilé إذا رأيت البعيرة تدل على البعير ibi tí gbẹ̀rẹ̀ bá sábà ti rí gbẹ̀rẹ̀ láti máa ń gbé ẹ̀rọ kọjá bí i àwọn àbẹ̀rẹ̀ tó bá bá rí ẹ̀dá ọlọ́run ọlọ́run dáadáa ọdá sọ́nà ó sì ti dá gbogbo àwọn tó wọ̀nyí mìlíù mẹ́lẹ̀ yìí sánà sí ní kó tó dá èèyàn so ẹ̀yà ló dágbèrè sánà tí ń bẹ ó ti dá sánà ó ti dá ilẹ̀ ó ti dá òṣùpá ó ti dá òkú ọ̀làkútù sàmáwájì ó ti dá ìrẹ̀sùnlẹ̀ ó ti dá ibi ó ti dá igbó ó ti dá ọ̀dà ó ti dá omi ó ti dá àwọn ẹranko sọ èyí wò ní àwọn geologist yẹn wọ́n tún mẹ́ ní ẹgbẹ́ geological period wà tó já sí pé èèyàn ló dé bẹ́yìn gbogbo àwọn ẹran tó lọ oríṣiríṣi tó ti dá tó ti dá àwọn ìwé ò ti sí mọ́ wọ́n ti parẹ́ èèyàn bá dákẹ́ yìí ló fi wá sọ fún wa wípé níjà nínú ń fi dẹ̀fà ní ìfàjá àrùn wọ́n fẹ́ jẹ́ nìkan tí ó máa lo àwọn nǹkan wọn tàbí ìfàjá nù tí ó máa lò tàbí òun àrùn tí ó lu ilẹ̀ ìfẹ̀lẹ̀ ápì lórí ilẹ̀ iná tọ́gbọ́n kọ̀ọ̀kan tí mo kọ́ síbẹ̀ kọ̀ọ̀kan tí mo tọ́jú parọ́ síbẹ̀ ẹni tí ó lò tí ó rí lò mẹ́ta mo fẹ́ fi síbẹ̀ ìrẹ̀lẹ̀ dáadínú pẹ̀lú áwùdí mo fẹ́ fi ẹni tí ó máa lo ilẹ̀ sórí ilẹ̀ sọ ẹ̀yìn ìjìrá àyíkọ́ tí wọ́n kọ àgbọ̀rání wọ́n ní tọ́mẹ́sì ìjìrá àpìtábà àkọ́kọ́ tí a wá gbọ́ wọ́n ní tọ́mẹ́sì wọ́n ní tọ́mẹ́sì bá ta kò sí kò níyàtọ̀ bákan náà ni wọ́n kọ́ àmọ́ gẹ́gẹ́ bí èdè wọn wọ́n sọ máa káwọn kọ́ kò sí fa kọ́ọ̀fù kò ní lọ́mù ìlọ́mù àárín gàárín kò ní lọ́mù gàárín kò ní lọ́mù lóòrò lọ́mù nígbà táwọn àjẹ̀mí bí wọ́n wọnú tán wọnú sáàdì mùsùlùmí tí wọ́n di pé àwọn òbí mọ́ àfi kí wọ́n fi àwọn òwúsì yẹn lọ́tọ̀ọ̀tọ̀ kán fáàdì sí ni wọ́n fi bẹ̀rẹ̀ sí kankan sí eléyìí bá bá lọ́mọ sálẹ̀ tó bá lọ́mọ méjì lókè ta tó bá ní mẹ́ta lókè ta jíun tó bá lọ́mọ nínú náà fi mú ìgbà tí àwọn bàbá bẹ̀rẹ̀ sí kọ́ àwọn dámọ́kà sílẹ̀ tó wọ́n kọ̀ wọn fún wọn ní alif lẹ́ṣẹ̀ àlèyà bá wà nínú fi tààtíà tá ìsìnàní fi fọ̀ọ́kíà tá sàdásàkọ̀ fi fọ̀ọ́kíà wà nínú fi tààtíà. Thank you. mal Senhor. àkọ́kẹ́ kàlífẹ́tẹ̀ àwọn kàlífọ́tẹ̀ orí ilẹ̀ lópin cities ètò pé ìṣàjára ẹ̀ lóbìnrin tó wà lẹ́gbẹ̀ẹ́ òun ni ṣàjára tù òun ní so òun ní léso ẹ̀lẹ́gbẹ̀ẹ́ bá ti tẹ́ lọ لا تقربا هذه الشجرة orílẹ̀ tí so ìjọ àlẹ́fẹ́ rẹ̀ láti rẹ̀ ó pàyọ̀ dání nù. Fẹ́kùnà mìíràn wáyé. Bàbá àwọn àtẹnu tó kó sínú alákòóso tó wà dárákòóso. Ẹ̀yìn méjèèjì ẹ̀rá ti ṣe ẹwà dárákòóso. Fọwọ́sowọ́sọ́ ilẹ̀ ìmọ̀ ṣèǹtọ́ọ̀nù. فقال لهما ألا أدلكم على شجرة الخلد وملك لا يبلى ọgbà tó lè ṣẹ̀dẹ̀rá tó lè fún ìtìlì tó lè ká mẹ́ ní obìnrin kìí ṣe títẹ́ nípa wà ń bẹ̀rẹ̀ tó rẹ̀ fẹ́ ìlú èso tó àdórí ẹ̀rù àkùgbà ààrẹ̀ ìdí àìkú torí pé tó o bá ti tó o bá ti bímọ o. tó o bá ti bímọ òkú. àlùyíkúnú lèlè àbí ọmọrò táàlì tó ẹni tó bá ti bímọ ọmọ yẹn ní ẹ̀mí fún ìṣẹ̀mí ẹni bá ti bímọ ọmọ tó bí nìyí ìṣẹ́ níkejì fún un. bá ní ṣe ládùá oníkúlálá ìta ni tó fi jọ ọmọ tó fẹ́ kó oníkúlálá ó tọ́ka sí pé àmọ́ ìlú wọn ń rí ni pé tó bá ti bímọ òkú náà nù. tó bá ti bímọ òkú náà nù nì ẹni tí ó sì bí wọn ló kú àkókò. èyí tí àṣetá ni òun bí fún wọn yẹ ó ṣàjà láti lò fún ìdí

rántí lónìí òun ni ipò ọlọ́wọ́ kan ní máa wá láti inú yẹ̀pẹ̀ mọ́ni. àmọ́ bàní adámọ̀tọ̀ ní má kọjá ní stéèjì kùfúlà ó tó dé sínú yọ̀há ó tó dé sínú ìlú ó tó dé sínú ṣẹ̀kúhà. So the developmental cities in Yorùbá dára rẹ̀. So sínú màrhálà kùfúlà náà ni ibi tí wọ́n wà ní tí wọ́n ẹ̀mẹ́ ní òwò làwọn wà lọ́sùn yìí pé látàgbàrà bá àti ìṣàgbà ọ̀rẹ́kùnà ní àtọ̀lẹ́ mi. torí wọn rí àwọn ìlú àwọn bẹ̀rẹ̀ sí í jẹ nínú gbogbo tí wọ́n rí tí wọ́n jẹ ní tútù wọ́n dá nǹkan tí wọ́n dẹ̀mọ̀ tó ṣe é jẹ látara ọ̀bọ tó ti ṣáájú wọn dáyé tó ti ṣáájú wọn wà nínú rẹ̀ tó mọ ewé àtàrà ọ̀pọ̀ ọ̀pọ̀lọpọ̀ ní mẹ́dísìn ti bẹ̀rẹ̀ ìtàn mẹ́dísìn láyé fọ́mìnà àtàrà ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yìn náà lọ́wọ́ àpọ̀ inspiration tó yá sí pé àwọn civilization àtijọ́ tí civilization bí tí civilization ọmọ èèyàn ti bẹ̀rẹ̀ ọ̀tọ̀ ní Mesopotamia civilization al-hadaratul kuldaniya ayakumullah alhadaratul ashuriya asi asi eh? Assyrian civilization before eh, Mesopotamia eh, or the civilization. Follow-up Egyptian civilization, Phoenicians, àwọn Mesopotamia rẹ̀ eh, òun ló bẹ̀rẹ̀ láti ibi tí Syria wà lénìí tó fi dé Iraq tó fi dé Iran Mesopotamia ni àwọn kọ̀dàrí yóò ní àtàwọn àṣórí yóò ìlàjú tí wọ́n lájú títà ayé bí títà ọmọ èèyàn bèèrè so wọ́n sì lédè èdè wọn Sumerian language ló fi lórí eh, lọ́gbàtún àṣòríyà lọ́gà àṣòríyà lọ́gà kòlìdàníyà Sumerian language tí gbogbo ẹ̀ sí Semitic race Under language families. Under language families. Seventy grace. Seventy grace. Ẹ̀rọ ẹgbẹ́ ọmọ Ànẹ́bí Núwà Ànẹ́bí Núwà làádámà kejì. Àádámà kejì ni òun ni ó fi nígbàdọ́lọ́ sọ wọ́n ní pé ẹ̀sìn láyé fún kàfẹ́ ààyè nínà ọ̀wá nínà.

gbogbo kan tó kù ó fẹ́ báyẹ̀ òun parẹ́ wá nínú gbogbo nǹkan méjì méjì méjì méjì náà ọkọ̀ olùkọ́ wá kó wọn sílẹ̀ ọmọ mẹ́ta náà ló bí láwọn tó bá ọkọ̀ èyí tí ò bá ọkọ̀ parẹ́ àwọn èyí tó bá ọkọ̀ ham sam àti yafis so sam so sam yẹn àwọn ìran tí àwọn tó jáde látara tí ẹ̀ làwọn tí wọ́n pè ní semitic race èdè wọn ó súnmọ́ra wọn oníkàkọ́ orúkú lára èdè àwọn èdè yẹn látara sumerian sumeric eh, language àdá àṣòríyà tí èdè wọn jáde so èdè tó jáde ń bẹ̀ tí wọ́n ń sọ ibẹ̀ ní lára ti jáde ibẹ̀ ní lára ti jáde nínú lóga sàmíyà nínú semitic language inú ẹ̀ ní ibù ti jáde inú ẹ̀ làwọn àmì láwọn èdè ẹ̀ẹ́ òkèlú orúkú àrẹ̀lẹ́ orúkú lu èdè india èdè a máa rá wọn nǹkan tó wọnú ara wọn nínú àwọn ènìyàn tó lẹ́gbẹ́ bákan náà ni wọ́n gbé wọ́n sì ń bí ara wọn. so hermetic race làwọn tó wà ní west ayé táwọn yẹn tó ti dé látara eh, eh, eh, gbogbo sàkáni róòmù mọ́ Spain mọ́ Latin èdè Latin jáde látara rẹ̀ tó gbé èdè sí Latin jáde látara rẹ̀ àwọn ẹ̀yẹ náà wọ́n ní similarity lọ. sọ̀yà fi sùnmù làwọn tán ní pé ẹ̀yìn adúlù rẹ̀ ló ti jáde lóhùn gbogbo ìrọ̀ ìran dúdú kan jáde látara ṣe kìí ṣe torí báyìí ló sọ wípé òun yẹn tó rí àdẹ́bí mú àrùn ọkọ̀ tó mutí tó wá sùn tó gbà ló sùn tó wá gba gbogbo ara lẹ̀ tó wá rí gbogbo bàbá ẹ̀ tí bàbá ẹ̀ wá jáde tó wá rí tó wá dá ah! tó ṣe lẹ́sẹ̀ nípa wá ló wà lára ẹ̀ tó fi di dúdú tó fi dúdú Ẹ̀rẹ́dẹ́ ní ìsìn yẹn rẹ̀. Wẹ́dà àlẹ́bí Ádámì kìí ṣe funfun. Àlẹ́bí àwọ̀ rẹ́súrẹ́sú yẹpẹ́ẹ́lẹ̀ làwọ̀ ànẹ́bì àádámà ọlọ́bí pé káfílẹ̀ lẹ́wà tí a máa àtúnlò ádìmọ̀ àrùn ẹ̀lá nínú ààbìnrin àjísáàdì ọ̀fẹ́gbẹ́ wọ́n tàbá fún padà wá yọ tó ń yọ gbogbo bó ṣe yọ kọ́lọ̀ yìí àwọn nǹkan tó ń kú sínú ẹ̀ tí ara kọ́lọ̀ ọ̀hún ló ń bí ló chéjì kọ́lọ̀ sọ chéjì chéjì kọ́lọ̀ lẹ́ẹ̀lẹ̀ yẹn ibi tó ti rí àwọn ọ̀lẹ̀ ibi tó ti rí funfun ibi tó ti rí láwọ̀ ọdún lẹ̀ ẹrùgbà táwọn kọ́kọ́ ń ka jógírásì wọ́n kọ́kọ́ àwọn nǹkan tí yẹn kọ́kọ́ ń kà nínú jógírásì ìwòlù nígbà tí yẹn wà nílé ìwé ìrànṣẹ́ tó bá bẹ̀rẹ̀ advanced jógírásì díẹ̀ àárín tó máa ń dùn ilẹ̀ àárín pé rọ́ọ̀kì ilẹ̀ so rọ́ọ̀kì yẹn ìtàn àtọ́jú jẹ́ àìjíníọ̀sì rọ́ọ̀kì ìdáàjọ́ jẹ́ sedimentary rock ìdáàjọ́ jẹ́ mọ̀tòfẹ́lì ẹ́ ẹ̀rẹ̀ ẹ̀rẹ̀ kí á ẹ̀rọ ni wípé àṣùgbúrù àwàlíyá wọ̀ṣùgbúrù tìbàkíyá wọ̀ṣùgbúrù mọ́tàhàwárà kí ló sọ wọ́n di kí ló sọ ìtàkàwádà sedimentary ló sọ di sedimentary sedimentary fún àdágbà fótó bá dé tó bẹ̀rẹ̀ sí inú pápá tí national disaster kẹsẹ̀lẹ̀ tára asán tó bẹ̀rẹ̀ sí tó pápá lọ tó bẹ̀rẹ̀ sí tó igbó lọ táwọn èèyàn ò sì débẹ̀ láwọn àsìkò periodical era fún geology káwọn òkúta fi ń fọ́ formation of rocks so celebrity owó pápá ẹ̀yìnlẹ́ dá pápá àpárá ọ̀gá ó sún lọ bá lóṣù bá dé tí gbogbo ẹ̀ tó tí gbogbo ẹ̀ dúró lóṣù bá dé àgbàrá tó bá pọ̀ awọ akẹwọlẹ so àwọn léyà náà tẹ léyà náà kó bá yẹ so báwọn léyà yóò ṣe máa wá wà lórí ara wọn kù títí títí èyí tó bá lọ sálẹ̀ gan àwọn yóò ló di mineral resources níbi láti rí so ibi tí èyí bá pọ̀ sí àwọn inú igbó igbó tó di nínú tí gbogbo ẹ̀ wá di tó tó náà.

ilẹ̀ òun ni àwọn afẹ́ yọ orúkọ ìṣúlù fáàyè ìlà rẹ̀ sífà ìṣúlù eh, sífà tàbẹ́ yọ láàrẹ̀ láwà mú àdínù eh, ìyá tí ó lọ wà láàrin dáàlẹ̀ àti nínú àwọn aṣọ bí alif mùtùlábọ̀ alifa àwọn alif sọ pé àdáà a wà á gbé alifu ni a fi ṣe a fi ṣe mẹ́ta lórí alifu lọ níbi ààbà àdínú. Professor Mudir. Àpò rẹ̀ tí wọ́n ń pè ní ìfù, so ìfù ọ́dì ní lọ́dọ̀ tí wọ́n lò, ìpèlè lẹ́yìn ọ́dì ní lòun ìgbéjì ẹ̀ záwójú but orúkọ ẹ̀ alùpàáyàn ògbé fún wa ní ìfù o pè é ní ìfù láàkọ́kọ́ záwójú àmọ́ wá fún é orúkọ só hawaii so hawaii àwọ̀ kọ́lọ̀ rẹ́súrẹ́sú náà ló ń jẹ́ hawaii tó akọ́ bá ń jẹ́ ádámù àti ọkọ̀ obìnrin ló sì máa jẹ́ hawaii فجعله جزاء حواء obìnrin ló máa jẹ hawa obìnrin adam ló máa jẹ hawa sọ adam lè jẹ obìnrin lè jẹ adam lọtù ilé àgbà sọ̀rọ̀ rẹ.

Hadis ini جاعل في الأرض إرادة nígbà tó dá àti ní káàdìsì oníṣẹ́lẹ̀ stage ìfọ́sí stage gate pẹ̀lú ìfọ́sí stage kẹta òyìnbé ó wá dá sí pé ó bọ́ sórí ọlọ́ ó wá kúrò ní pé wọ́n ta ó ní máa jẹ́ ọmọ ọmọ ọmọ máa jẹ́ ọmọ máa sùn tó máa tó máa ṣe rúùn ibi tù minha jami'an fàmímá ti lẹ́nàkùn mí ní húdà fàmà tẹ́bíà húdà fàmà Thank you lọ́bí wà sọ ádámù ọkọ̀ àwọn ọkọ̀ àwọn ìwà àyà ni oúnjẹ tó ti jẹ tó ti jẹ tó ti bí símẹ́ǹsì oríṣiríṣi sí káà tó ti wá jẹ́ káà ẹ̀ wá ń mú àwọn ẹranko tí a kọ́ ṣe ń mú àwọn lójú ẹ̀ làṣekáàmì ṣe wàṣíwáṣì sí شجرة الخلد وملك لا يبلى káwọn yẹn náà yẹn náà pọ̀ sí lọ́nà ló wá ní àgbẹ̀ tó náà bẹ́ẹ̀ èmi ti sábà ní tí wọ́n á fẹ́ fi jẹ́ gbogbo ránṣẹ́ ní pàtàkì mi ẹ̀yìn mẹ́ta látẹ̀jú kọ́mọdé ò bá ti débi gúbí orin owó ògbò ẹgbẹ́ orin ògbò ẹgbẹ́ màsà lọ́wọ́ lọ́wọ́ ewu òmà ẹ̀yẹ fílẹ̀ ní ó bẹ̀rẹ̀ sí ríṣì gúbí stage lọ́kùnrin tó ti ń mú orin tí ó lábẹ́ ẹ̀ kò fúnra ẹ̀wọ̀ kọ́

Perdone, tó ní ríra ẹ̀ wípé òun fẹ́ ká tráì fún mi. àlùfáà ló fi kọ́ wa islam ló fi kọ́ wa rẹ̀. لا فضل لعربي على أعجمي ولا لأعجمي على عربي كلكم لآدم وآدم التراب. Ogun yẹ̀pẹ̀ ìpìlẹ̀ kárùn-ún yẹn. إن أكرمكم عند الله أتقاكم الناس من جهة التمثيل الفرعون أبوهم آدم ولدهم حواء ìyá wọn àwa òun kálukú wá ya lọ́tọ̀ọ̀tọ̀ wá lọ lọ lọ lọ kálukú bẹ̀rẹ̀ sí rìn ká kálukú bẹ̀rẹ̀ sí jáde. ọ̀yẹ̀kùn láwọn mú mi á sí ní sára fún. bí a bá fẹ́ ṣe fáàrí kan ní pé òun ní bílẹ̀ àwa bá yọ lẹ́yìn dáadáa. ọ̀dọ́bì wọ́n ti lọ wáyé máa wò. kò sí àtòmí ní fáàrí ẹ̀ yẹpẹ yẹpẹ tá ti dáa tó mi níṣì gbogbo èèyàn ìran èèyàn bọ́ bá ti kó báyìí ní tó constitute seventy percent láàrin omi so ẹ bàtún ayé bàtún rìn nìjà. wọ́n yẹ kí ọlọ́wọ́ mọ́. lọ́mọ èèyàn. Kò fi wú dàbí àyíká tí ló wá ní báwo. Irú dàbí ìfà tí ló wá ní báwo. Lórí owó yẹpẹ ni yóò padà dà. Ibi yẹpẹ láti dá yẹpẹ ni yóò padà wá dà. Kí ni fáàlì yẹpẹ? Kí ni fáàlì yẹpẹ? gbogbo ẹgbẹ́ tó bá fẹ́ ṣe fáàrí kankan omi àti iyẹ̀pẹ̀ ní gbogbo tó bẹ lára ọmọ ènìyàn kí ẹran kan máa wọ rẹ̀ kó da jù ẹran kan lọ. sọ àwọn sọ̀rọ̀ lè sọ pé òkúta tó bá sọ bẹ́ẹ̀ ajá sí pé ignorance ló ṣe ń bá a jà. Àwùsá ò lè sọ pé òun da tó bá sọ bí ajẹ́ pé ìmọ̀ kan ní bá jà. Yorùbá ò lè sọ bẹ́ẹ̀ pé ilẹ̀ ń dá àwọn làwọn dá jù tó bá sọ bẹ́ẹ̀ ìyẹn ignorance ló ṣe ń bá a jà. Yorùbá ò lè sọ pé òun da tó bá sọ bí àìmọ̀ kan ló dá láàmú.

gbogbo àwọn ìdọ̀gbọ́n àwọn ẹni tó rà sọ fún wọn ẹnu ìtẹ̀sùgbà wọn sáré tó sì ń bí. ẹ̀ka lè ní kálù ká ní àbíkú ẹ̀ tó rẹ̀ máa kìtìsáìsì jẹ́ sáré tó sì ṣé kò kọ̀ rí kálẹ̀ nígbà tí nǹkan bí ìta bá rí tó tó tó rájú pé àwọn ìjẹ̀kújẹ̀kújẹ̀kújẹ̀ máa bẹ̀ tó sì yé mi àápè àkíyèsí tí gbogbo ẹni tó lọ dáníà tó lọ pòfẹ́ ló ṣe pòfẹ́sọ̀ tó ṣe ní tó wò bá rí ẹni èmi rí ẹni. civilization tó wà láyé ta kàkálẹ̀ àwọn metropotamia eh, eh, civilization Ashuriya civilization, Sumi, Sumer civilization, gbogbo civilization yìí tó fi dórí Egyptian civilization tí wọ́n gbé Egypt the cradle of civilization. Níbo civilization yìí wà? nation european civilization àwọn ìlú dàmí mesopotamia yìí wọ́n ti ń kọ nǹkan wọ́n ní òrùfù wọ́n ní ara fún alphabet níbi tí civilization wọ́n dé nígbà náà tó láti pé gbogbo ìtàmì bí 3000 years before Christ so àwọn civilization yẹn wọ́n kọ́ kalẹ̀ wọ́n láwọn àkọọ́lẹ̀ àkọọ́lẹ̀ wọ́n bẹ̀rẹ̀ ní pẹ̀lú yíya nǹkan kalẹ̀ tó ní similarity pẹ̀lú ti Egypt tó ń jẹ́ ẹ̀rọ onífíì kí ni yọba kọ kalẹ̀ èdè wo ni wọ́n ẹ̀rọ wọ́n ẹ̀rọ ẹ̀rọ ara sí wo ni wọ́n fi kọ kalẹ̀ so lọ́sẹ̀ pé lọ́sẹ̀ pé gbogbo ìtàn yorùbá gbogbo ìtàn sáà ń pa tí di tí ẹni bí sàmẹ́ johnson tó lé. tó ajá sí pé òun lọ́wọ́ àkọ́kọ́

òun náà samuel ajayi clouda ló òun ló dá alifábẹ́ẹ̀tì yorùbá lẹ̀ ó sì dá alifábẹ́ẹ̀tì rẹ̀ látara láti lẹ́yìn ìgbà tó yìnbó kó wọn lẹ́wù tí wọ́n sọ̀rọ̀ kalẹ̀ ní freetown ó lọ sí kọ́lẹ́jì fọ́ràbí fọ́ràbí fọ́ràbí. advocado, durante uma hora, por exemplo, providimos com providência. Bishop. ọmọ ilé ara ni òkè òkú ní ilé Ìbàràpá ẹ bàbá Ìbàràpá Ìbàràpá ni. ìbàràpá tó wà ní lẹ́gbẹ́ ọ̀yọ́ àmọ́ ará abẹ́kúta ẹbí abẹ́kúta ni wọ́n ń ṣí mọ́ torí gbébẹ̀ ló ti ṣiṣẹ́ ẹ̀ missionary ó sì lọ abẹ́kúta dáadáa òun ló dá fákẹ́ẹ̀tì yorùbá rẹ̀ lórílẹ̀. ọ̀pọ̀ ìgbà tí Samuel Johnson òun náà ọmọ ẹrú ọmọ ọ̀yọ́ lòun wọ́n bí wọ́n bí sixty town wọ́n mú kékeré wọ́n wọ́n padà dúlẹ̀ mọ́ àwọn ẹrú ọkọ̀ tí ọkọ̀ tí ó tí wọ́n dá dúró gbà tí wọ́n àbọ́lùsì sílẹ̀ ó ká àwọn tó sílẹ̀ alóhùn wọ́n dá àwọn tó sílẹ̀ alóhùn gbogbo àwọn ẹrú tí wọ́n dá dúró sílẹ̀ alóhùn àwọn náà fi tẹ ìlú tí wọ́n ń pè ní freetown nígbè ìlú ìbádàgbò àfrà Mm-mm wọ́n sọ àwọn ẹrú tán kó lọ bẹ̀ wọ́n dá wọ́n dá wọn dúró wọ́n sọ wọn kalẹ̀ síbẹ̀ wọ́n lọ ọmọlúwà wọn jẹ́ rúmọ́. olùdásílẹ̀ fún ìtàwọn ìlú àwọn àhárá àwọn ọmọlúwà àwọn tí ò jẹ́ rúmọ́. sọ̀rọ̀ àwọn ọmọ ènìyàn padà wá tí wọ́n dẹ̀ wá dé padà pàṣẹ nínú iṣẹ́ evangelism tó bá wá mission bàbá rẹ̀ tó ń ṣe alágàtà láàrin àwọn òyìnbó pẹ̀lú ilẹ̀ Yorùbá láàrin Aláàfin àti Ìbàdàn àwọn ọba àwọn olóòjòyè Ìbàdàn pẹ̀lú àwọn pẹ̀lú Aláàfin àtàwọn ẹgbẹ̀rún mọ́tò fún gbogbo ogun tí wọ́n ń jà nínú àfẹ́gbà fẹ́ àfẹ́sẹ̀ ní òun ló lọ ló bọ̀ so òun náà ó pàṣẹ ó sì ṣe tòró ní ìwà láàrùsánù òyìnbó tí wọ́n dúlẹ̀ tí wọ́n lẹ̀ tó ènìyàn opportunity tó ní ẹ ló fi close mọ́ ilẹ̀ yorùbá málàfin ló fi ń lọ ọ̀pọ̀lọpọ̀ ilẹ̀ yorùbá òǹdó gbogbo ẹ̀ ló fi ń káàkiri ìtàn yẹn òun làkọ́kọ́ ẹ̀ tó wá bẹ̀rẹ̀ sí ikọ̀ wọ́n á kọ ìtàn lọ́jà ló ń kọ́ kalẹ̀ gbogbo ètò gbogbo ètò ń kọ́ kalẹ̀ ó gbà òṣù wa wọ́n ń lẹ́nu sórí ẹnu ní àmọ́ àpagbè òun náà ṣàkóso ọ̀kan kankalẹ̀ ó fi dé so àmọ́ ẹ̀rọ ayé ó kọ́ ò títí wọ́n bí 1897 ló parí òní nígbà tó parí ẹ̀ kò rí ìtẹ̀ lójú ẹ̀ wọ́n tẹ̀ lójú ẹ̀ kó fẹ́ jẹ́ ìtẹ̀ yorùbá tó kọkalẹ̀ ẹ̀sàmẹ́lì dẹ́ọ̀sìn tó kọkalẹ̀ wọ́n ẹ̀ fẹ́ jẹ́ òun gẹ́gẹ́ fúnra ẹ̀ kó fẹ́ jẹ́ ilé ẹ̀sìn àti òkọ́ nìyí tí mo kọ́ ní bẹ́ẹ̀ lórí ó sọnù ìwé tó kọ́ ní ó sọnù wọ́n fẹ́ lọ tẹ́ ó sọnù wọ́n rí mọ́ so kò jẹ́ kó jáde lójú kò jáde lójú rẹ̀ nígbà ọ̀yá sáà àwọn àwọn àwọn àrí ìwé yìí àbúrò o ó jọ ọmọ bàbá rẹ̀ kò bá díà lórúkọ ẹ̀ òun yẹn medical doctor ni òun ló wá lóhun lọ́wọ́ manuscript òun wá tún mú dakọ́ òyìn ni wọ́n lọ fẹ́ píríntì èdè tí wọ́n lé sọ́tọ̀ ọkọ̀ ojú omi ni wọ́n ń lọ ní ogun world war àkọ́kọ́ tó bá wọn tí wọ́n káṣọ ọkọ̀ yẹn lójú ọ̀nà ọba àjọ ìwé ẹ̀ẹ́kejì wọ́n rí mọ́ àwọn ọ̀gbẹ́ létà wọ́n kàn kan ní bóyá ní ọkọ̀ yẹn tí ó tó tí ó dé bó ìbò tí ó ṣe àbí ibi tí wọ́n ti tí wọ́n ti dáwọn lọ́wọ́ ẹ̀ tí wọ́n ti ṣe àwọn tó dáwọn lọ́wọ́ ẹ̀ kan pé àwọn ìwé wọ́n ṣe ní àwọn nǹkan ni wọ́n bá gbé lọ printing press ní England ní 1921 tó tó jáde bẹ́ẹ̀ síta lọ. ẹ wo àwọn ọ̀gá ló ti tọ́ sọ kí ló fi hàn án pé òkè ìdẹ̀lórí kọlẹ̀ lóòótọ́ ni náà ṣé máa fi kún ṣé máa fi wọn ẹ̀lọ́kú òun bẹ̀ ṣé máa pààrọ̀ míì so ìyẹn èmi ẹlẹ́ẹ̀kejì òun làwọn pẹ́ kọ́kọ́ sọ pé ọ̀rọ̀ ẹ̀ pàyà wà nínú ìwé ìgbẹ́ ọ̀tẹ́ nàrà mẹ́wò ṣe mẹ́gbẹ́gbẹ́ ẹni tí ó bá kọ ìtàn ọ̀rọ̀ ìtẹ̀yẹn ọgbọ́dọ̀ kọ́kọ́ ní free mind ó ọgbọ́dọ̀ wà bias o gbọ́dọ̀ kórìíra o gbọ́dọ̀ kọ ìtàn lórí o bẹ́sẹ̀ lórí ìkórìíra o gbọ́dọ̀ kọ ìtàn o bẹ́sẹ̀ lórí ìfẹ́ ẹnu àbífẹ́ òpin tàn akọ̀ tàn o gbọ́dọ̀ fi máìdẹ̀ kó omi gbogbo ìbínú òbínú lábájá òbínú ìjọba òbínú bábáyé òbínú ọ̀báyé kọ́ ọkọ̀ fi ikú olóyè so ibi tẹ̀tẹ̀rà mẹ́kọ̀ọ́ ní òfin street ìyẹn làwa ń sọ fún sentiment kúrò nínú ìgbà so gbogbo ọ̀gá ló kọ́ yẹ kó bí ọ̀yọ́ orí aṣọ ní ìjọ àlàbà. àwọn gbogbo tẹ̀yẹ́ dàrú sọ wọ́n mọ̀ pé wọ́n wá láti gábà sí ń bẹ̀ sọ Yorùbá nìkan sì kọ́ ló wá láti gábà sí ń bẹ̀ kó dà tó fi máa Haúsá tó fi mọ́ ẹ Haúsá tó ṣe sì bẹ̀ mọ́ àwọn ọmọlágbára yóò ṣe sí bẹ́ẹ̀ ni lápá. so wọ́n dẹ̀ wọ́n fi sẹ́ǹtì bọ̀ wá sílẹ̀ ní náà fi dé egypt wọ́n dúró wọ́n dúró kọ̀ọ̀kan so àìmọye ọdún ni wọ́n lò ní egypt làwọn àmì ìtúsí wọ́n wọ́n sí wọ́n sí so ẹ máa rí àṣà rúru 2,000, 3,000 years ní Egypt àwọn orípa 3,000 years over 3,000 years lọ́nà 4,000 years sọmọ ní eh, eh, Mesopotamia civilization ìgbà tí wọ́n bẹ̀rẹ̀ sí hú ilẹ̀ àwọn archaeologists ni wọ́n rí àwọn plate àwọn slate tí wọ́n kọ́ tí wọ́n fi èdè wọn tí wọ́n fi kọ́ àwọn kàkà rẹ̀ nínú àwọn ọ̀gá tí wọ́n kọ́ mathematics wà bẹ̀ philosophy wà bẹ̀ religion wà bẹ̀ gbogbo kan wà bẹ̀ ní ìmọ̀ tí wọ́n ti fi kọ́ kalẹ̀ wọ́n ìbí jésù ẹgbọ́n rẹ̀ That's That's all. all. three thousand four thousand years before Christ. Before Christ. So but one, wọ́n àwọn ẹ̀ka wọ́n wí ilẹ̀ wọ́n bá ní wọ́n sì padà wá àwọn translator tí ó translate àwọn ọ̀gá tí wọ́n kọ black ní lápò ìpínlẹ̀ èdè wọn kọ́ sí àwọn èdè tó wà lẹ́sìn. Nínú àwọn èdè tó jáde ń tẹ̀lé èdè Aramaic èdè aramẹ́kì wà ní àwọn èdè tó jáde ní mesopotamia tàbí arabic eh, hebrew aramaic sọ àwọn èdè míì tí ó ti sọ wọn rí mọ́ kò sẹ́ tó sọ ní àwọn èdè àṣòrí yóò ṣùgbọ́n lákọọ́lẹ̀ àkọọ́lẹ̀ yẹn ló jẹ́ káwọn èèyàn máa wá lọ́jẹ́ káwọn èèyàn máa rí ìdí wọn tí wọ́n báwo ni wọ́n ti tó ẹ̀sùn àkọọ́lẹ̀ tí ò bá ní before the summer lọ́sẹ̀ empire because ló lẹ́mpire because wọ́n ti ní àṣepọ̀ pẹ̀lú àwọn Egypt ti pẹ́ so ló fi dá sí pé ní northern Nigeria yìí civilization northern Nigeria ó supersede ti Yorùbá ti south àgbà àti gbóòdù Yorùbá àti Igbo kí lọ́pí pọ̀ kọ́kàrẹ̀ lọ́pẹ̀lú nígbà náà ìgbòdé ni wọ́n tó gba civilization lọ́rọ̀ ìgbòdé àti Yorùbá àti Ìgbò àgbà civilization Yorùbá civilization Ìgbò nígbà àwọn dé láti máa wá rúrú wa láti colonize wa ẹ̀ẹ́tìnì ẹ̀ẹ́tìnì àwọn tilẹ̀ Haúsá yìí wọ́n ti wà ń bẹ̀ bí eh, thirteen twelve century eleven century so bí bọ̀rùn ti wá ní àṣepọ̀ tó bọ̀rùn láṣepọ̀ pẹ̀lú wọn ní àṣẹ àríkùá tí wọ́n fi ní ìwákú bọ̀rùn nínú àṣẹ àríkù wọ́n dáwọ́ títí wá kalẹ̀ máa jẹ́ gbogbo àwọn tó bá bá látọ̀ náà báyìí àwọn bọ̀rùnú yẹn tó tó orí pé bọ̀rùnú empire tó exist tó wọ́n ti pọ̀ tó wọ́n fi rárá tó ti pọ̀. Soloba empire Olu empire Ibolo ní Tennessee. Tala Tala Alápàṣẹ nínú àwọn agbára nínú agbára ayé láfíríkà ìlú gbóná. sọ abẹ́rẹ́ bíbọ̀ wá tí wọ́n ń bọ̀ wá àwọn tó dàrú mọ́ kálukú wọn lójú lásán pé àdá ń dáwà ìjẹ̀bú òde àwọn sì gbàgbé lówà lówà láti lè fẹ̀ẹ́ wàdá ìlà wàdá ilẹ̀ Sudan ló wà ó sọ wọn ní oríṣiríṣi ìbáṣẹ̀ ilẹ̀ ìlà Yorùbá sọ kí ló ṣe tí a bá rọ́pọ̀ ta kú ta kú ta yẹ ta yẹ wò ká ṣe ní kàkà wá lóyìn ta jọ ta wá fi mú ta daṣáká nù ta lóyìn tó kú náà so nígbà tí samuel johnson sọ pé olùkọ́ àwọn wá láti ní àwọn ọmọ wa ní ìfẹ́ yìí ẹ máa fẹ́ ilẹ̀ ń fẹ́ àṣìbìrì tó fi ṣe wọn kò báyìí àwọn èèyàn tó bá kápá láwọn làwọn nífẹ̀ẹ́ àwọn ní ugbó ugbó wọn láwọn làwọn nílẹ̀ wọ́n padà kúrò fáwọn Yorùbá òdúdúwà yìí ilé Ifẹ̀ ẹlẹ̀ fún wọn nígbà táwọn máa ń jà wọn lógun tí wàhálà máa ń ṣẹlẹ̀ láàrin wọn máa lọ kó àwọn ìlú Ifẹ̀ lẹ́rù Ifẹ̀ fi wá dọ́gbọ́n wọ́n wá jẹ mọ́ ìní sí wọn wọ́n fún wọn wọ́n ṣe láyà fún wọn kó wá lọ kó lè máa ṣe wọn àwọn owó kẹ́mi pé àwọn làwọn ní ilé ìfẹ́ ẹ bá wọn ń bẹ̀. àwọn ṣùgbọ́n jìnnà Yorùbá. sọ̀rọ̀ tó bá jẹ́ Yorùbá ajá sí pé Odùduwà àdándáwà ìran àdándáwà àti ìran àwà dáì kálukú tọpa ìpò àwọn èèyàn wọn ló wà hmm. wọn wá wọn bọ̀ wá sọ́wọ́ sàlẹ̀ ìwà wọ́n sọ́lọ́wọ́ sàlẹ̀ òun ni àwọn inú àwọn mọ́númẹ́ntì tí Íjíptì torí Yorùbá ló Íjíptì rí tó kọjá sí Sudan wọ́n tó bá sọ̀kalẹ̀ lọ bẹ́ẹ̀ pápá bẹ́ẹ̀ sọ̀tápà náà èrò lẹ́fìrí wọn ní tí omi omi làwọn máa ń tọpa kiri ẹja níṣẹ́ wọn nígbà táwọn dé nàìjà ń bẹ̀ nìkan rí odò nàìjà tó sọ àwọn arúgbó ẹja làwọn náà ń pa lórí omi nígbà wọn ṣe ní ìwọ̀n àṣìṣe náà láti àwọn náà di ìlàjẹ. àwọn méjìlá yẹ àwọn ni wọ́n ẹja ní iṣẹ́ wọn wọ́n sì wà wọ́n ti dé wọ́n ti wà pẹ̀lú mi sọ eré pa ìṣẹ́fẹ́lá òkú oríṣẹ́ ọmọ òṣùpá ọ̀dúnlọ́ àpá ọ̀nà sọ ló fi dá sílẹ̀ mọ́ pé ìlú tó dá kí lórúkọ òun lọ rẹ̀ ní ní ohun tó ṣe lówó pẹ̀ nígbà tí mo pè é yàn ẹ̀rọ ìrọ̀ dá sí pé ọ̀dọ̀ ẹ kìí ṣe ẹnìkan ìran ni wọ́n ń bọ̀ ìlú ni sọ nígbà náà dé káwọn eléyìí rí wọn lọ́sọ̀dọ̀ àwọn ẹ̀ràn adáńdá wà nìyí àwọn ẹ̀ràn òdúdú wà nìyí So that's another something ọgbà tẹ̀lú kò mọ̀tàn èmi mú àwọn àti ní àti wọ́ dání òmọ̀tàn nígbà tí mi bá sọ wípé ìbìkan ni wọ́n ti wá èèyàn tọ́pa àtẹ́ẹ̀ni Boris Johnson Prime Minister UK ní ìsìn ìpìlẹ̀ Turkey Turkey nìpìlẹ̀ mùsùlùmí nìpìlẹ̀ bàbá tó fi bàbá bàbá ẹ̀ náà bàbá bẹ́ẹ̀ yẹn ó ṣe ń jíra ó sá kúrò torí átífíìsì ni bàbá bàbá yẹn ó sá kúrò lọ sí England ni lásìkò bàbá làtàkó Nígbà tó àwọn ọmọdọ́mọ ní Boris Johnson tó Boris Johnson fúnra ẹ̀ nígbà tó mọ́ ilé ilẹ̀ ń kọ́kì ó dìde nílé ó dìde kúrò ní eh, eh, London tó wà ó lọ sí kọ́kì ó lọ tọ́pa bàbẹ́ bàbá bàbẹ́ ó sì mú kọ dání láti mọ̀ ilé wo lóòótọ́ ni àbí kìí ṣòótọ́

àwọn àwọn

1982. Mr. ájì alímí sí tẹ̀límù àti ati sáfíjì wọ́n tẹ̀lé wọn wá sí kàkù tẹ̀lé bá pàdé ní lọ́bì èmi sì fẹ́ máa wá nínú wọn nínú wọn wá tó bá pàdé wọn ah, eh, ah, bá àtọ́lẹ́ àkúrẹ́ ọba ní àwọn fẹ́ lọ sí pé bàbá wà ní wọ́n sùn pé àwọn fẹ́ lọ sí restaurant lọ jẹun ọ̀sán lórí ọkọ̀ ọ̀sán lọ́wọ́ aago kan yẹn ṣáájú ìdìbò bá bẹ̀rẹ̀ ìbáṣe ìdí restaurant pátá àwọn sudani wọ́n pọ̀ wọ́n á jẹ́ wọn rí ẹ̀ tó ń wé lára ni wọ́n tán wé ẹ̀ tó wẹ̀rù jẹ̀lú àṣùdání láàrin lè lọ́sí kó ti gẹ̀ẹ́sì ṣùdání láàrin wọ́n ara wọn ọ̀kan láàyí náà láàrin wọ́n lè sọ̀rọ̀ ibẹ̀ ló sọ́kọ́ lárúbáwá náà kọlà láàrin wọn ìbẹ̀rù ti first encounter ní ṣùtá bá sọ ní àwọn bá ń sọ ìwọ́n tó tó sí ìgbẹ̀rù rẹ̀ ní ẹ̀yẹ̀ bákàrí ìbòlò jáde dé ìbòlò lọ ìbòlò jáde dé gbogbo ìyà láròyé kalẹ̀ ìbòlò ṣèwádìí dé ìbòlò ṣèwádìí dé àbí àwọn nígbà tí ò lákọọ́lẹ̀ so history nínú àwọn mesopotamia dárí nínú àwọn ọ̀gá tí wọ́n rí nínú rẹ̀ ó sọ history wọn wọ́n kọ́ kalẹ̀ kọ́ra ní àwọn history wọn tí wọ́n sọ kalẹ̀ èyí tó jẹ́ myth ó wà ń bẹ̀ irú ẹ̀ ni gilgamesh ti ń sọ̀rọ̀ ẹ̀ inú àwọn civilization nínú àwọn mythology wọn ìjọ àádúgbò wípé yorùbá wọ́n ti sẹ́ndì wá láti Egypt ní mọ́ Sudan pírámìdì tó wà ní Masai tó wà ní Egypt pírámìdì yẹn wọ́n kọ́ gbàgbàgbàgbà ìlú lágbàgbà ọ̀nà kékeré tó tẹ̀lé wà bẹ̀ kékeré tó tó kọ́ lé wà bẹ̀ kékeré wà bẹ̀ ìwé tí wọ́n mọ lọ́wọ́ tí wọ́n parí wà bẹ̀ fẹ́ni tó bá kárò lọ ìdí tí kó lọ kó lọ wò ó wà bẹ̀ sí. òbí náà rí láti lọ gbogbo ẹ̀ wọ́n náà gbogbo àwọn ọ̀rẹ́ wọn wá ìrẹsì ìdílé má dàá ju ìlà rẹ̀ kéde àbí ìdílé má ti kéde kéde mẹ́ta mẹ́ta láyé ọlọ́ àrẹ tẹ̀lé dáadáa lè. Ọ̀rọ̀ àwọn ìjókòó wọn mọ̀ pa àwọn àlọ́ àpagbèta àwọn àpagbèta tó sì gbé sórí ìwọ́n náà wá ní pé kìnnìkan ibẹ̀ ní kìnnìkan olùkọ́ àti ìṣòlùkọ́. àjòjì ló dá wíwá tẹ́ẹ̀tẹ́ ní tẹ́ẹ̀rí àwọn ọkọ̀ látàkà òun náà tó dùn olójú ló dá wíwá so pírámìdì yẹn ó wà ní títì tí a bá tún sọ̀kalẹ̀ lọ kúrò ní títì torí pé àwọn fàáyà ìjọ tí wọ́n ń lólẹ̀ tí wọ́n tó yùn náà upper Egypt àti lower Egypt àwọn ọ̀gbọ̀nì fìlọ́nà tó wà lókè ọ̀gbọ̀nì fìlọ́nà tó wà nísàlẹ̀ so ọ̀gbọ̀gbọ̀ ládé o oríṣi méjì ládé ẹlọ pàtó Egypt yẹn bá rẹ adé tí fìlọ́nà tó wà ní upper tó máa ń dé àtẹ̀yí tó wà ní lower Egypt tí wọ́n máa ń dé ọjọ́ra wọn èyí ni orí kú bá ní tí a máa ń bọ̀ wá tó dé Oxford Luxor ní Egypt yóò bá wọn àtàrù oríṣiríṣi oríṣiríṣi bẹ́ẹ̀ àwọn òfin kiri tí wọ́n mọ kalẹ̀ báyìí tí wọ́n kọ irú wífì ìsìn ó dàbí ọ̀pá yóò sì bá kó tó wọ Sudan àti pàtàkì northern part of Sudan lókè yóò bá last one yóò ní northern part of Sudan yóò bá àwọn àṣẹ bo irú àwọn pírámìdì yẹn nínú Sudan so ọ̀pá ọ̀rẹ́yìn ọ̀pá ọ̀rẹ́yìn hmm ìbọn tí wọ́n bá ní Egypt ni wọ́n wá mọ síbẹ̀ kì í ṣe ọ̀pá kan ẹni kan lára ti ọ̀pá jẹ́ òògùn tó ó kùn jù bẹ́ẹ̀ lọ. sọ́ra yẹn èèyàn tó ga sọ́ga tó wọlé tí a ti jẹ́ ọ̀pá rẹ̀ ti lólẹ̀ ní ọ̀wà lọ́wọ́ lọ́wọ́ àgbà tó bá jù ẹ̀tọ́ wá sáàbọ̀ pa ọgbọ̀dọ̀ gba ọ̀pá rẹ̀ lọ. àwọn ẹgbẹ́ ló ń júwe civilization tí wọ́n ń bá pọ̀ tí wọ́n ní wú ẹ̀ lọ́wọ́ tí wọ́n dínkù tí wọ́n wá mọ́ nígbà tí wọ́n mọ́ kí ní kankan máa wọ́n lè so pọ̀ lọ́jọ́ kan wáyé tó ọ̀pọ̀ ọ̀rọ̀ yẹn wọ́n wá ṣe kí ní kankan wá wà ní ẹ̀rọ jàǹdàkùn ṣòwòpẹ̀ kọ̀kọ̀bá ilẹ̀ ìta àárọ̀ so ṣáàkù Yorùbá àti ṣáàkù mi ẹ mara ní kẹfì mọ̀ wípé ókè ilẹ̀ wà òkè kankan náà ní ọba ti mara ẹ tó kàn ilẹ̀ rẹ kò sí fàárí kan jẹ́ nìkan lè ṣe lẹ́nu ẹni kan sì níbẹ̀ nìkẹ̀kà torí ẹ̀rẹ́ èèyàn láyé bákan náà láyé ìwà tó wà lọ́dọ̀ wa ẹ̀ẹ́rí yóò wà àwọn kan sáré sí nìkan wà lára Yorùbá lára Haúsá lára Fúlàní lára Kàmí lára Lókè lára Kẹ́ẹ̀rí tàbí fún ẹni tó bá fẹ́ stọ́dì àwọn parasitisiki níbo ni wọ́n ti pàdé níbo ni wọ́n ti jà kí ló fa yíyà wọn kí ló fa pípàdé wọn lábáwá ní káràm láà ẹ̀rọ ṣàpàdé ó sì máa gbàdé lárúbá sì ní ṣàdá ẹ̀rọ dáa lábá kọ̀wọ̀ sí àwọn ọ̀pẹ́ tó kàkà rẹ̀ ní fún wọ́n alẹ́ ìzàmù ẹbá wòlò wá dada ẹ̀ẹ̀rì ṣe sí ṣe lára yóò lábá ma ń jẹ́ nígbà ẹ̀ẹ̀rì lára yóò bá Ha ha ha.